gẹ́gẹ́ mo yé sọ pé nínú yìí jẹ́ ẹni tí a fẹ̀rọ̀ pẹ̀ àníyèyí agbóṣàgà lórúkọ tèmi jẹ́ akọ́ṣẹ́lẹ̀ ọlọ́pàá yìí náà tẹ̀sí ṣó lórí ètò yìí tó ní nígbà tí mo tún ti ní àlejò pàtàkì lọ́dọ̀ mi níbi báyìí ẹ̀ka alẹ́ tó abẹ́rẹ́ ẹ̀rí òjò kọ́ọ̀lù náà ṣe múṣẹ́ múṣẹ́ múṣẹ́ àdúpẹ́ lọ́wọ́ yìí ẹ̀ka bọ̀ sórí ètò ìbáṣẹ́ àkọ́lọ́. orúkọ mi ni alẹ ọ̀kánláwọ̀n mo jẹ́ aṣaralóge àti afúniláṣọ tí a mọ̀ sí costumian and makeup artist. orúkọ ẹ̀ ṣe dárúkọ èmi ò bẹ́ẹ̀ mọ̀ ṣùgbọ́n mo ti mọ̀ pé àwọn tí wọ́n ṣe ara lóge bí wọ́n bá fẹ́ ṣe nǹkan ní àbí. ẹ tí wọ́n bá fẹ́ ṣe nǹkan tí wọ́n bá dẹ̀ tún fẹ́ ṣe sinimá ló máa ń ṣe mọ́ lómi adẹ̀tún máa ń pẹ́ wà nípa máa ń fún àwọn tó bá ń ṣeré láṣọ pé irú aṣọ báyìí lè máa wọ̀ báyìí lè máa wọ̀ níbí báyìí lè máa wọ̀ títàn. màmá ọdún ló wá gbé yín wá sí Bukatu restaurant ní Atlanta ní alẹ́ ìgbà tó gbé mi wá síbi ìlànà ìwé mọ́tò ìṣàkọ́bà àbúrò mi pàtàkì Kẹ́mi Afọlábí ṣe agbátẹ̀wé so nítorí Kẹ́mi Afọlábí àṣẹ ìyálẹ̀. kí wàá ní ohun tí èyí rẹ tó jẹ́ pàtàkì nínú ohun pàtàkì tí mo rí nínú sinimá náà ni wípé àwọn obìnrin nìkan ló kópa níbẹ̀ ohun tí ọkùnrin lè ṣe obìnrin lè ṣe jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni. nítorí ẹ̀ la ṣe wá síbí lálẹ́ wípé àwa obìnrin a ti dé tọ́látọ́lá a ti dé tagbára a ti dé pẹ̀lú gbogbo ọ̀rọ̀ ìṣíkúrò ni ìmọ̀ràn yìí àwọn ọmọ nàìjíríà pàápàá jùlọ àwọn yorùbá àwa lókè òkun. ìmọ̀ràn mi fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà ni pé ká gbìyànjú ká máa gbé àṣà wa lárugẹ ibikíbi tá a bá bára wa lórílẹ̀‐èdè àgbáyé ẹ má jẹ́ ká sọ àṣà wa nù ẹ jẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé ọmọ bíbí ilẹ̀ Odùduwà ni ọmọ yorùbá àwọn míì tẹ bá rí wọn tẹ bá kí wọn pé à ẹ káàsán ẹ kálẹ́ ẹ káàárọ̀ wọn ò ní dá yín lóhùn wọn fi wọn sọ èdè òyìnbó ṣùgbọ́n ní háì <laughs> ṣùgbọ́n kò dáa wọ́n ní bíbí rẹ kò ṣeé fowó rà èmi bí ẹ ṣe ń wò mí mi fi àṣà mi fi ṣeré rárá ìmọ̀ràn mi nìyẹn fún gbogbo ènìyàn ibikíbi tí a bá wà ẹ jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni wá torí àwọn òyìnbó tẹ̀ wò yẹn owó ribiribi ló fi ń kọ́ èdè wa owó ribiribi ló fi ń kọ́ ijó owó ribiribi ló fi ń kọ́ ìlú owó ribiribi ló fi ń wá ìmọ̀ Yorùbá ju àwa tá a ní èdè lọ. kódà ẹ ṣe nípa pẹ̀lú fún tẹ̀sán lẹ́ẹ̀kan sí ọkọ̀ yìí. lẹ́mi sí alẹ́ ọ̀kan láwọn lórí ọ̀rọ̀. kódà màmá wáyé mi sí mo nípa pẹ̀lú pẹ̀lú ìtọ́wọ́ yóò lágbọ́rọ̀ náà òkèkèrè yìí náà mọ̀ lọ. ẹ̀yin èèyàn wa nílé tàbẹ́ẹ̀rí báyìí wọ́n nígbà tí lẹ́tọ̀ ètò ní nígbà tí àbúrò. no no no